ọ̀tọ̀ tó fà kíkì o. tẹ̀mí tara tó di olùmọ̀ ó tún sí ya o. ẹ̀wọ́ ẹgbẹ́ tó máa ọ̀tọ̀ tó fà kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòwò lẹ́tọ̀ yẹ. ètò alálùbáríkà àti oníkejì. àràgbá yàmúyàmú ṣòwò lẹ́tọ̀ yẹ. ètò kan fi tọrọ ètò tún ti dọ́jẹ́ o. ètò tí ó láfi jọ tí ó láfi wẹ́. mi tọ́lú ọ̀tọ̀ mi tọ́lú. ọ̀tọ̀ mi tọ́lú ọ̀tọ̀ mi tọ́lú. tọ́lú tọ́lú. kò ṣe bóyá bó ti tọ́lú. tọ́lú tọ́lú. kò ṣe bóyá bó ti tọ́lú. nínú ètò. kẹfì ń gbọ́ lórí afẹ́fẹ́. nínú ètò. kẹfì ń gbọ́ lórí afẹ́fẹ́. ọba wọn. ló balẹ̀ gòdè sí kọ́ni yìí o. ọba wọn. ló balẹ̀ gòdè sí kọ́ni yìí o. ọdún. àǹsà ló ń dára sí i. ọdún. àǹsà ẹ jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin tẹ́jú olólùfẹ́ wa pé ẹ tún kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ bá wà tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa ibẹ̀ náà látún ti ń kí pé ẹ kú àmójúbà wa ẹ má máa dá mi dá kíní yẹn lé ní ọ̀rọ̀ tí mo gbé wà ó ṣe nǹkan tí ẹ lè dáadáa èmi nìkan tàbí nǹkan tẹ́ máa wá sọ fún mi pé ẹ kàn máa fi sílẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọba Elégùṣì ni o ṣe rí àwọn bàbá àgbàlagbà kan máa ń sọ̀rọ̀ kan ẹ má bínú pé ó ṣe bí òwe ṣùgbọ́n ọ̀nà tí mo lè gbà láti sọ òun náà ni pé òwe ni mo máa fi sọ ló máa fi yé yín Quadri Hamzat orúkọ mi wọ́n ní bí ò bá sí ti tí ò bá sí ti tí ò bá sí ẹni tó jẹ́ onílé tó lọ ṣòfófó fún àlejò àlejò lè mọ ibi tí wọ́n sin abuké sí ẹ mi dáadáa o. Si bí ò bá sí ti ẹni tó jẹ́ ara lé ń bẹ̀ tó máa ṣòfófó fún àlejò àlejò lè mọ ibi tí wọ́n sin òkú abuké sí àwọn tó mọ̀ ni wọ́n ń sọ jáde wípé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Liam ọ̀pọ̀lọpọ̀ yẹn dẹ̀ ń pariwo pé ó yẹ kí ọba Elégùṣì ó yẹ kí wọ́n jáde ẹ dákun ẹ jẹ́ kí a ìkéde iná ṣe lẹ́yìn ìkéde yìí á wá padà sí orí ètò òun padà bọ̀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 àlejò lè mọ ibi tí wọ́n sin abuké sí ẹ gbọ́ mi dáadáa o màmí dẹ̀ máa ń sọ̀rọ̀ kan wọ́n á ní orí tí àwọn di pàtẹ́wọ́ sí tó fàìn tó ṣe rẹ́gí dáadáa wọ́n ní wọ́n lè di ṣùkú síbẹ̀ kó mọ̀ fàìn o ṣé ẹ mọ̀ pé irun tán ìyá wa máa ń dín gbà kan pàtẹ́wọ́ ṣùkú wọ́n wá jẹ́ ká mọ̀ pé orí tá a di pàtẹ́wọ́ sí tó fàìn wọ́n lè di pàtẹ́wọ́ síbi orí ẹ̀ kó má fàìn rárá táwọn èèyàn ò bá rí wọn ni wọn ò ní sọ ọ̀rọ̀ táwọn èèyàn wá ń sọ yẹn òun ló ṣokùnfà nǹkan táwọn èèyàn ń gbé kiri wípé bí wọ́n ṣe ń tẹnumọ́ pé ọba Elégùṣì ló lọ́mọ ọba Elégùṣì ló lọ́mọ lọ́pọ̀lọpọ̀ àwọn tó nífẹ̀ẹ́ ọba Elégùṣì fi wá ń tẹnumọ́ pé àkábíyèsí pẹ̀lú bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe ń lọ nǹkan tẹ́ ẹ lè ṣe ni pé kẹ́ ẹ dìbọ́ǹkì ọ̀rọ̀ kẹ́ ẹ dẹ̀ sọ fún àwọn dandan kọ́ ni kẹ́ ẹ jáde sọ̀rọ̀ fún ara yín ṣùgbọ́n níwọ̀nba ìgbà tẹ́ ẹ ní àwọn tó jẹ́ spokesperson Mr Samuel láti Dubai ẹ ṣeun wọ́n ti kí wa káàbọ̀ bákan náà ambassador láti South Africa Mr Samuel láti Dubai mo dẹ̀ kí Mr Opeyemi náà láti Real Madrid ní Spain àwọn náà ti kí wa káàbọ̀ ẹ ṣe gan ni ẹ mọ̀ dá wa dá ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá a jọ máa dá sí ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n narrate nǹkan tá a gbé wá ọ̀pọ̀lọpọ̀ yẹn wá sọ fọba Elégùṣì pé ọba wọ́n ní ẹ̀ ẹ try kí ẹ try kẹ kẹ gba ọmọ yìí tẹ bá mọ̀ pé ilé ní ẹ try kẹ gbà á tí òun bá ń dẹ̀ ṣe ilé ní ẹ jẹ́ ká mọ̀ pé kò ń ṣe yín ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ títí pé kí kábíyèsí kan jáde kan sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn kábíyèsí padà sọ̀rọ̀ wọ́n padà sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ òun náà ni pé wọ́n ní kò ń ṣe àwọn ni àwọn ni Liam ibi tá a wá ń lọ lórí ọ̀rọ̀ yẹn ni pé bí kábíyèsí sọ pé àwọn kọ́ làwọn ni Liam yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé kò tẹ́ àwọn lọ́rùn torí pé àwọn mọ̀ pé kábíyèsí ló máa ní kábíyèsí dẹ̀ sọ pé kò ń ṣe àwọn làwọn ní ẹ dákun tí a bá ń bira wa léèrè ṣé a lè sọ pé tipátipá tipátikùkù káwọn èèyàn sáà sọ pé kábíyèsí ló ṣàlọ́mọ ṣé ó lè rí bẹ́ẹ̀ pé dandan dandan kábíyèsí ló ní kábíyèsí ní àwọn ò sọ̀rọ̀ tẹ́lẹ̀ òun làwọn èèyàn ń sọ àwọn tó ti sọ̀rọ̀ báyìí àwọn èèyàn tó ń sọ fáwọn pé irọ́ ni kábíyèsí ń pa lọ́pọ̀lọpọ̀ èèyàn wá ní ẹjẹ́ àgbà nǹkan tí kábíyèsí sọ tán bá ti láwọn kó làwọn ní ọmọ yẹn ẹjẹ́ àfi kábíyèsí sílẹ̀ bàbá ti láwọn kó làwọn ní kí ló wá dé tá a máa máa sọ pé tipátipá kábíyèsí ni wọ́n ní. Hmm. ẹ̀yin olólùfẹ́ wa ìdí tí mo ṣe ni pé ẹ mọ̀ dá wa dá ẹ mọ̀ dá wa dá ọ̀rọ̀ yẹn ìdí tí mo sọ bẹ́ẹ̀ nìyẹn o nǹkan tá a máa bára wa sọ nǹkan tá a máa gbé yẹ̀wò nìyẹn o nǹkan tá a máa bára wa sọ nǹkan tá a máa gbé yẹ̀wò nìyẹn o ọba Elégùṣì ti jáde wọ́n láwọn kọ́ ni àwọn nílé àmọ́ gẹ́gẹ́ bí gbogbo èèyàn sọ kò wá ṣe pé bóyá ọba Elégùṣì sọ lásán a kà nínú ìwé ìròyìn Punch tó jáde lánàá kábíyèsí ni ọkọ ni àwọn ní Liam o pẹ̀lú nǹkan tí wọ́n sọ yẹn kí ni nǹkan tí ẹni sọ lórí ẹ̀ ntí a máa bára wa sọ báyìí báyìí báyìí òun nìyẹn o a ti ṣújò pọ̀lẹ̀ <laughs> torí mo gbọ́dọ̀ kọ́ brave yín nìkan tí. Tí nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò n hmm, gbọ́dọ̀ brief yín ẹ ṣeun àti ṣojú kò plus two three three five seven eight four eight two nine eight zero ẹ ṣe gan ni ọba Elégùṣì ń parọ́ ni o kò parọ́ ni o báwọn kan ṣe nírọ́ ni ẹ má dọ̀ba lóhùn ọba ń parọ́ ni làwọn tó bá dẹ̀ sọ pé ọba ò jáde lẹ́ sọ tẹ́lẹ̀ nísìnyí tó bá tó ti wá jáde wọ́n ní kílẹ̀ fẹ́ kó bá ó ṣe ọba ní kì í ṣe òun lòun lọ mọ́ wọ́n ní kílẹ̀ tó fẹ́ gbà ṣé ọ̀ràn wà ń bẹ̀ ni ṣé tipátipá wà ń bẹ̀ òun lórin táwọn èèyàn ń kọ ìbéèrè tá a máa bira wa léèrè ọ̀rọ̀ tá a jọ máa gbé yẹ̀wò tá a jọ máa fòye gbé tá a dẹ̀ jọ máa fòye digeste òun nìyẹn o lápá ọ̀dọ̀ tiyín ẹ mú ìrọ̀kàn yín wá ọba ní pé kì ṣe àwọn làwọn ní ọmọ ọba dẹ̀ ti jáde kódà wọ́n gbé sínú ìwé ìròyìn punch àwọn èèyàn dẹ̀ tún sọ pé ọba tó kí Liam kú ọjọ́ ìbí ẹ káàbọ̀ sà ẹ kúrọ̀lẹ́. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọmọ ẹ náà ni tó ọmọ ọmọ ẹ ló ń kìnà. ọba ọba ọba ọba lọmọ àwọn kọ́ ni ó láwọn kọ́ làwọn bí Liam inú ìwé ìròyìn punch láti kà lánàá. gbogbo ìyẹn ojú ayé ni why why is he waiting why before now why now wọ́n ṣe ń sọ fún wọn kọ́ ni Liam látijọ́ ọjọ́ ìtọ́ fi àbùkù tẹ ọba ń pé àwọn lọ́nà ìlú àwọn àtọ́jú jà láti jọjọ́ ẹ̀ gbogbo etí ọba ṣe yẹn ojú ayé ni aláàjì ọba lọ́nà ìlú àmì tẹ́ bá gbé àmì sílẹ̀ tẹ́ bá gbé olókùn sílẹ̀ àǹtẹ́nì ìlú ojú wọn same same thing ni mo sì wo píkẹ́ ọmọ yẹn lánàá ojú Elégùṣì ló wà ń bẹ̀ so èyí tí ọba jáde lé ní àlọ́ yẹn tó ní tó dìbọn ọkọ̀ yìí rọ̀ ni why now. ṣé pé ẹ̀rù pé ó lè jẹ́ rọ́ṣà lọ́dọ̀ tètè mi o irọ́ ni o òun èmi now? <laughs> because right, right now you understand right now láti jọ ọjọ́ tí o ti bọ̀ǹkẹ̀ at least wọn parọ́ mọ́ ọ̀rọ̀ ní ọ̀fífẹ́ wọn parọ́ mọ́ ọ̀rọ̀ ọba tó alẹ́kọ̀ọ́ náà wọn parọ́ mọ́ ọba tó alábẹ́kúta wájú ẹ pé elékùsí nìkan lọ́wọ́ ẹ̀ ń jáde lágbà tí Mohbad ti kú second time aláwọ̀kọ́ Mohbad kọ lẹ́tà ó ní pé ọkọ̀ elékùsí ló rán Sam Larry. Hmm.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 gbọ́dọ̀ má pé gbogbo fi ń dárúkọ Elégùṣì wá má jẹ́ gbogbo fi ń dárúkọ so èmi dìbọn ọkọ ló ní òun ló ní Liam understand ó tẹ̀ ní píkọ̀ kan tí mo rí àwọn fídíò kan tí mo rí orí ìsọ̀rọ̀ ni mo gbé mo gbé sọ̀rọ̀ dáadáa so ọba ọba ọ̀fíìsọ̀ lọ́wọ́ wàjà so mo rí Elégùṣì ń bẹ̀ tó lọ kí wọn we just went for a condolence mo rí ọba lánàá ẹ̀ so so òun ló ní Liam ṣé pé tí wọ́n bá béèrè lọ́wọ́ tí yín tẹ́sán máa sọ náà ni pé ọba ló ní Liam. lágbára ọlọ́run òun ló ní Liam bàbá hmm. òun ló bí Liam gbogbo ní àwáwí ni why now tó ti bọ́ǹkẹ́ láti ọdún yìí wá ẹ wọ̀ lájẹ́ máa bẹ́tò lọ́jà rí. ẹ ṣé gan Mr. Samuel ẹ ṣé gan ni sir. Yes, sir. Hmm. tẹ̀mí tààrà tòjú ló mọ̀. ẹ̀lú ẹ̀kú ọ̀lẹ́ o. ẹ̀lú ẹ̀kú ọ̀lẹ́ láti. ẹ mà kú ọ̀lẹ́. ẹ̀kú náà ní kaba yín dá dídá ẹ̀kú ọ̀lẹ́ sà. ó mà tó jẹ́ ó mà tó ó mà ó mà tó jẹ́ mẹ́ta. ó tó jẹ́ mẹ́ta. kọ́ńtò kí tètè wọlé ibẹ̀ mò ń gbọ́ tó bá mi kò sí ibẹ̀ tí mo ti ń gbọ́. hello sir. ẹ mà káàbọ̀ ẹ mà káàbọ̀ sórí ètò. ẹ ṣeun mr ṣeun. yes sir. ìyá rí ọ̀rọ̀ lórí ọba tẹ́sí. àárín yẹn àárín yẹn ta kókó sáà ẹ̀ẹ́dàá fi àárín yẹn ó ta kókó gan-an because àtijọ́ ìjọ ti ń pariwo ọba ọba ọba ọba ọba kò jáde síta so kò dẹ̀ tún sọ kò dẹ̀ tún lọ àwọn agbẹnusọ ẹ̀ jáde síta láti sọ̀rọ̀ wípé òun ò mọ anything òun ò mọ òun ò mọ Wùmí rí so òun ò ṣe bàbá ẹ̀dí àpò ṣe ọmọ tòun ìsìn lójúlé wàá sọ síta pẹ́ẹ́lẹ̀ ókè náà ń gbàdúrà àmọ̀ ìṣọ̀bẹ̀ kí ló ti á dé báyìí dẹ̀ fún ẹ̀ wà rí yẹn èmi kò mọ ẹ̀dí àmì rí èmi kò mọ òun mi rí kí ló kí kí ló kí ìyá màmá fi bẹ́ẹ̀ dé fún. tó o ṣe àwa tó ń rojọ́ fún kọ́mọ́rò pọ́ńtẹ̀ làwa tá à ń gbẹ́jọ́ náà ọ̀dẹ̀ kọ́ ni wọ́n náà ìwọ tó ń rojọ́ tó ń rojọ́ fún yàn lọ́sibẹ́sí tó ń rojọ́ fún kò ní ṣe ọ̀dẹ̀ náà tó o à ń ṣe ọ̀dẹ̀ tó o mọ̀ nǹkan tó ṣe àríyẹn ta kókó ó ta kókó gan bọ́tẹ́ eh, bọ́tẹ́ gbogbo àwọn tó wájà àwọn tọba Elégùṣì ni wọ́n wá ń sọ pé ẹ ti ní kí kábíyèsí ó jáde sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ní kí ló tó wá dé tí ò wá tẹ́ gbogbo yẹn lọ́rùn. kò lè tẹ́ wa lọ́rùn because nǹkan tó fẹ́ kó sọ fẹ́ ló sọ yẹn kò lè tẹ́ wa lọ́rùn tó bá fẹ́ pé ká mọ̀ wípé òun ò òun ò ṣe òun ò ẹ ọ̀pọ̀lẹ́ àmọ̀ ò ṣe ọmọ tòun tó mọ òun rírí àbí ò mọ òun rírí kó wá dìde àárín yẹn fún wa tó mọ òun rírí àbí ò mọ òun rírí tó bá ti wá sọ fún òun mọ òun rírí òun àtọ́run tí òun àti Wùmí dín nǹkan pọ̀ rí àbóhun àti Wùmí ò dín nǹkan pọ̀ rí ṣé Wùmí wá káàkiri àbí Wùmí ò wá káàkiri ó wá declare fún wa pé Wùmí ò wá káàkiri ọ̀rọ̀ pé ṣé òun ló ní ilé à àbó nǹkan ló ní ilé à làwọn bá ókè ó ti declare pé ìwọ kọ́ ló ní ilé à àti bẹ́ẹ̀ àfẹ́ ṣé Wùmí wá sí bìkọ́ sọ́bìnrin bá fún ìyá pé òun lóyún sọ́bìnrin bá fún ìyá pé òun lóyún kí wọ́n bóyá láti láti fún ọmọ lòun lóyún wọ́n máa bèèrè náà pé ṣé bá sùn àbó bá sùn tó bá ti lè bá sùn ẹ kí wọ́n lọ́wọ́ sọ fún ọkọ lòun lóyún. so ó jáde síta fún wọn sọ tẹ́lẹ̀ tó bá jẹ́ tó mọ ohun mi rí àbí ò mọ ohun mi rí ìkọ́ tó ní wù mí wá sí pálá so àwọn tó dẹ̀ rí wọn ò lè ṣìṣọ wọn ò lè rí wù mí kọ́tọ̀ ká wù mí kọ́ làwọn rí wọ́n sọ déètì tí wù mí wá síbẹ̀ wọ́n sọ iye àwọn èèyàn tó jọ wá síbẹ̀ so now kí ni wù mí wá sí palace kí ló wá ṣe palace ẹ̀sìn báwo lòun àti wùmí ṣe mọra wọn kí ni àjọṣepọ̀ tó wà láàrin òun àti wùmí tó kó wá sọ àárín yẹn fún wa tó bá ti lè ti sí àárín yẹn fún wa tó ti sọ ọkọ tó ti sọ gbogbo ẹ̀ tó àti rí ìgbà ara rẹ̀ sọ pé kò ní ọwọ́ nínú reham kò mọ reham rí nìyẹn reham ò sọ ọmọ ẹ̀. tó o gbọ́ ti pé báwo tó bá ti lè wá sí ìbọn yẹn gẹ̀ẹ́ta àti àfẹ́fẹ́ àti àfẹ́fẹ́ because ìgbà tí ẹ láti kẹrẹ́ńbà láti síta wọ́n wá sọ wípé òun Naira Sam Larry o òun ṣe àwọn ọmọ Sam Larry rí o àwọn òṣè kiri kan àwọn òṣè bá kan igbá kan ọba lẹ́gùsì o kò mọ Sam Larry rí o igbá kan ó kan jẹ́ nínú pẹtíṣàn tí Mohbad kan ní police station kí ló fà tó fi mẹ́tọ̀ orúkọ ẹlẹ́gùsì bẹ̀ because wọ́n náà tó fi na Mohbad kiri wọ́n sọ wípé tó bá ti na Mohbad tán wọ́n máa sọ wípé ọba ẹlẹ́gùsì làwọn ṣiṣẹ́ fún òun ló wá àwọn iṣẹ́ òkè hmm. rẹ̀ ọ̀tọ̀lẹ́kùtà wà nínú petition wọ́n ní ẹni tó bá rìn nígbà tí ẹ̀wọ̀n wọ́n dẹ̀dẹ̀ wọ̀ lọ ó rìn nígbà tí ẹ̀ ní kó má ti ẹ̀ kó má ti nǹkan tí ò ṣe tu ẹ̀ kó má ti nù wá kó sì kí àti kó wá sọ nǹkan tó ṣẹlẹ̀ gbọgbọgbọ kó wá sọ ó dẹ̀ tó bá wà pé òun ò lọ́wọ́ ń bẹ̀ kó pẹ̀ wù mí kó pẹ̀ wù mí wá kó gbọ́mọ wá kó lọ ṣe DNA tó bá wọn lè di òun òun òun ò sọ nípa ọ̀rọ̀ òun mi bóyá òun mọ òun mi òun mọ òun ókè púpọ̀ òun wá ṣe bá ba ọba dẹ̀ bá lórí ohun gbogbo nǹkan tó bá bá ti sọ àṣẹ ni ó pè òun mi ó gbọ́ mọ wá hmm. ṣùgbọ́n fúlọ́ọ̀dì ọ̀dọ́ ẹ̀rí kan ti ṣẹlẹ̀ ó pè òun mi ó pa ọlọ́ba ó dẹ̀ pè òun mi ó ní àìgbọ́mọ̀ yìí ẹ lọ ṣe DNA fún adẹ́nà tó nà bóyá mo bá dùn ní bóyá mo bá dùn kọ́ tó tó bá dùn fún òun náà wọ́n bẹ̀ wọ́n pàṣẹ. ẹ wo ẹ wo àárín yẹn ó kà kókó gan bàbá ó ta kókó ẹ hmm. ṣe gan ni mr seun látàgègè ẹ ṣeun sá. ẹ wá gbé tọ̀kan. lẹ́ẹ̀ ẹ màmá kúrò lẹ́ẹ̀ orí omi Babátúndé ló ni. ẹ ti kẹ́ ẹ tiẹ̀. <laughs> àyè bàbá ò sí bẹ́ẹ̀ bàbá lọ wọ́n ṣe àwọn kankan lọ́wọ́ ó láwọn assignment kan tá a fún underground bẹ́ẹ̀ ni. alright alright alright. lẹ́ẹ̀kan sí a tún kí mọ́mí wa tí wọ́n ta wọ́n sí yín. ah mrs akínpẹ̀lú ẹ tó wá tí padà again. ẹ yín ni kéèyàn ṣe mí ni ẹ tó wá dẹ̀ fi tẹ́lẹ̀ tó gbọ́ tẹ́lẹ̀ lẹ́nu káàkiri káàkiri bí wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe. so ìdẹ́ gbé ṣẹ́rí ẹni gbọ́ kò tó gbẹ̀jì ẹni tó dẹ̀ kó sínú ẹ̀ kò ṣe lẹ́sẹ̀ so àyíǹda ti máa lọ sí Supreme Court lórí yẹn ṣẹ́rí Elégùṣì tó dìbò gbogbo nǹkan lòun ní Liam fine èmi gbà mo gbà gbọ́ gbogbo nǹkan ló ní Liam but kó wá lo power pé òun lọ ba agbègbè tí wọ́n wà yẹn ṣé ń gbọ́ mi sà. bẹ́ẹ̀ ni mo gbọ́ dáadáa ó wá lo authority ẹ̀ as ọba lórí gbogbo lẹ́kí mọ́ island yẹn kó lo power ẹ̀ kó wá sọ fún mi pé ó ti nítorí nípa ẹsẹ̀ tiẹ̀ o wọ́n ti bà orúkọ mi jẹ́ o DNA yẹn is must ó yá. gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọba. gẹ́gẹ́ bí ọba pé ó ti tàbùkù orúkọ mi ọ̀nà ti jì láti seven months ago ó ti tàbùkù orúkọ mi bọ̀ now gẹ́gẹ́ bí ọba mo wá ń paláṣẹ fún ẹ mo fẹ́ wẹ orúkọ mi mọ́ mo fẹ́ wọ ara mi mọ́ dna yẹn ní abẹ́ kánsù mi o ní àṣẹ láti kánsù mi o mo paláṣẹ fún ẹ dna yẹn is must so a ti gbà pé òun kan ló ní but i need dna dandan nìyẹn. Hmm. so láti fi lè clear láti fi lè clear orúkọ tiwọn kúrò láti fi lè clear orúkọ tí wọn kú so tí mo bá wá ṣe DNA tí DNA bá sọ pé Mohbad ló lé ọmọ alihamdulilayi tí náà bá kú. àforúgbojú bọ́kẹ̀lẹ̀ bá dẹ̀kọ́ afọmọ ẹ̀rọ pò àfi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni bọ̀ tó wá jẹ́ pé Mohbad kan ló wá ní Liam. ibi tó lọ bá kù sílò. ó gbọ́dọ̀ wá provide ẹni tó ní ẹni tí ó bí Liam fún àti gbàgbé lẹ́kùsì kan ló Liam bó ti sọ àgbà bọ̀kọ́ wá fúgun mọ́ nù mí kó lọ ṣe DNA hmm. láti fi lè kílẹ̀ omi ìpa ṣùgbọ́n máa padà sórí ìta ni bàbá bébì nìyẹn o. bẹ́ẹ̀ a yẹn dọdọ ni díẹ̀ nìyẹn is must. Hmm. is must. kọ́ wá ló bá kọ́ má kọ́ má kọ̀ ṣiṣẹ́ ààbọ̀ wọ́n ti clear wọ́n ti dìbò kankan kan àwọn ọmọ ohun mi rí àwọn òde níwọ̀n kan ṣe pẹ̀lú liam àwọn kan làwọn bí fine ẹ wá lọ tọ́lítì yẹn jálẹ̀ ẹ pàṣẹ fún mi by two last by fire by force. Hmm. kó wá lọ ṣe DNA. kó wá lọ ṣe DNA. nǹkan nǹkan tí èmi rí sí ọ̀rọ̀ yẹn ni alájì. ó ti yé mi Mr. Oríyọmí Babátúndé ẹ ṣe gan-an bó o ní ìyá ńkọ́ o. adúpẹ́ lọ́wọ́ lọ́sọ̀ọ̀sọ̀ adúpẹ́. ṣáájú ń wá o. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ń wá wẹ́rẹ́wẹ́rẹ́. lágbára Ọlọ́run iwájú iwájú iwájú iwájú iwájú iwájú mo máa dọ́dọ̀ yín mo máa dọ́dọ̀ yín bọ̀ mí ní sọjọ́ máa wà Nàìjíríà next week. kò sí wàhálà. Hmm kò mm. sí wàhálà ọ̀rọ̀ ẹ̀ ó dà sá ẹ ṣeun. ẹ sá. ẹbí tààrà tọjú olúmọ tó ti yá o. ẹ wá gbé tọkàn ọ̀rọ̀ tó tó fà kíkì o. ẹbí tààrà tọjú olúmọ. ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò ó náà ní lórí ọ̀rọ̀ ó ṣe Liam ariwo ti pọ̀ gan lórí ọ̀rọ̀ yẹn Elégùṣì ló lọ́mọ o Elégùṣì ló lọ́mọ o Elégùṣì ló lọ́mọ o bẹ́ẹ̀ ni àwọn ti Elégùṣì náà ń dìbọn kẹ̀ pé ọba tàwọn kọ́ ló lọ́mọ o làwọn èèyàn bá yarí pé tó bá jẹ́ pé kì í ṣe ọba ni ó lọ́mọ kí ló dé tọ́ba ò lè jáde kó bá pé òkè o ọmọ yìí o kò ń ṣe àwọn làwọn ní o mo rò pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ariwo ọba padà jáde ní nǹkan bíi àná síjẹta ọba ní ọmọ tẹ́ ń sọ yìí kì í ṣe àwọn làwọn ní wọ́n dẹ̀ sọ pé à ń fọ ọlọ́run búra wọ́n tún wá fi ọlọ́run búra lásán wọ́n sọ débi wípé káwọn èèyàn lọ máa wo gbogbo náà àwọn ìwé ìròyìn pé à ń ti fi bẹ̀ pé Liam tí gbogbo yín pariwo wọ́n ní kò ń ṣe àwọn làwọn ní o bí wọ́n ṣe wá sọ bẹ́ẹ̀ tọ́ta àti nọ́gán ọ̀rọ̀ yẹn la fi rò pé tó nǹkan tí ó yẹ ká wá fún àwọn èèyàn lábọ̀ ni pé ọba Elégùṣì ti sọ̀rọ̀ o wọ́n láwọn kò ní àwọn ni Liam o àmọ́ síbẹ̀síbẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ èèyàn tó yarí pé tọ́ba Elégùṣì sọ yẹn wọ́n làwọn ò ní gbàgbọ́ pé ọba ń gbé àwọn ní ni pé ọba ló ní Liam ọ̀rọ̀ yẹn ló fẹ́ bí àwọn títí Elégùṣì nu pé àà kí lè fẹ́ kọ́ba ó ṣe wọ́n ní ṣe bí nǹkan tí ẹ fẹ́ ni pé kọ́ba ó sọ̀rọ̀ ọba tẹ́ fẹ́ kó sọ̀rọ̀ ó ti jáde sọ̀rọ̀ wọ́n ní kí lè tún fẹ́ lẹ́yìn tó bá ti sọ̀rọ̀ wọ́n ní ṣe fẹ́ pin ọba lémi ni ọba lóun kọ́ lòun ni Liam wọ́n ní ṣé wọ́n bí sóni mẹ́ja ṣé ọ̀ràn wà ń bẹ̀ ni <laughs> ọ̀rọ̀ rí àbọ̀rọ̀ míì bí ọ̀rọ̀ yìí ṣe di nǹkan tí àwọn èèyàn ń fà tó dẹ̀ diran tó tó di ọ̀rọ̀ tí gbogbo èèyàn ń sọ ọ̀rọ̀ yẹn ló di nǹkan tó ń ja ìgboro ràìnràìnràìn báyìí tó jẹ́ pé kàkà kí wọ́n mẹ́nu kúrò ń bẹ̀ wọ́n mẹ́nu kúrò nǹkan tí à ń gbé yẹ̀wò lórí rédíò nìyẹn plus two three three five seven eight four eight two nine eight zero ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò òun nìyẹn o plus two three three five seven eight four eight two nine eight zero ìtàn yìí rí wò nìyẹn ọba elégùsì ní Liamu wọ́n ní kò ṣe àwọn làwọn ní kò dẹ̀ sí nǹkan tó fa nǹkan tí ọba ṣe pàpà jáde náà tó kọjá pé táwọn èèyàn ń sọ pé kọba ó sọ̀rọ̀ ọba ti sọ̀rọ̀ kódà wọ́n gbé sí inú ìwé ìròyìn hmm, wọ́n gbé sínú ìwé ìròyìn. hello sir bàbá ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun sir ẹ o ẹ ẹ ẹ ẹ kú ẹ kú gbìyànjú. ẹ ṣeun sàn ẹ kú ẹ tààrọ náà. yẹ sàn. ẹ o ẹ ṣe fún ẹ gan o tó ṣe o tó rí ọba bọ̀ ni kò tí ì jáde o. àìsíyínká àìsíyínká nìyẹn dọwọ́ bò ó parí. ó ní sà ẹgbọ́n sí lóòótọ́ ni pé ọba kílè amukú happy birthday pé ọmọ òun ni. ó kì í ibù kẹtẹ ti jẹ fún ìjẹsì kan òun kò sí kókó gbogbo bá ń kọ tó gbogbo àtọmọ kó pé ọba ti ọgbó ní kó bá yẹ kọ ọkọ ọjọ́ mi yóò ní láti kọ ọjọ́ mi ọba wà ní ìsọtún kan dàrú kí ọba wà ní bẹ́ẹ̀ fún kí ọba ń dàrú ó jẹ́ kí ọba ń dàrú ní ilé ìgboro ọba nìyẹn ó kẹsì ikú tó yẹ kí Liam kú Mohbad kú wọ́n lè wọ́n á ní kó padà ṣàlàyé ọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ gbé lọ dàbí ilẹ̀ Togo tọ́jú lọ gbé ẹ̀jẹ̀ wá láti yẹn ilẹ̀ Haúsá tọ́jú gbé ẹ̀jẹ̀ wá láti Haúsá kó a máa wò kàtí sí ibi tá tá tá ní ibi ó lọ sọ ẹ̀ka ọgbẹ́ ẹ̀ka kòrò ètò yẹn ni tọ́jú lọ sọ ẹ̀ka ẹ̀ka sí ìwà jẹ́ ìwà jíjẹ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó dúdú ojú tó ojú ẹ̀ka kòrò ètò yẹn ni wọ́n ti lọ gbé láti Haúsá wọn láti Kátàkùjá wọn bá sọ ti wà á tó ṣe láàrin láàrin bẹ̀yẹn láàrin lẹ́kì àbẹ́ ìwò bẹ́ẹ̀ lọ ní àbẹ́ ìwò ẹ̀ àtikọ́tì. ń gbádùn yìí. àwùjá àwọn tá a tí àwọn a tí ìjọba tí ì sẹ́yìn kan bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àmẹ́ wọ́n ti lọ gbé wọn lábùjá wọn àwọn ẹ̀sìn kọ́ ọmọ sọ́ọ̀tì wà láti wà lẹ̀. ṣé ẹgbẹ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì òdìbò ẹ̀dẹ̀ kúrẹ́ ní òkè mẹ́rin gọ́ọ̀mù ọ̀sán lórí ẹ̀ tó ẹni wọ́n bá ti ṣe ní tẹ́sí yẹn ó lè pàṣẹ àṣẹ ní àṣẹ ló bá pa àṣẹ ló bá pa ọba tẹ̀sẹ̀ bá á pàṣẹ ní ẹ ṣe gan ni sà. ọ̀gá ìjọba ìjọba ìjọba kan ti bóde nìyẹn ẹ wọ́n máa ní ẹjọ́ kan kan tó kọ́ ọ́n ṣàpàdà tó padà jẹ́ òye mi ọ̀pàṣẹ kọ́wá kó sinú kó sinú mà ẹ̀ kó sinú mà kó sinú pọ̀ wá kọ́wá ṣe bí ẹni kó náà ní àmì wọn ní kí ẹ jẹ́ wọn ní kí ẹ mẹ́ wọn ní wọn ní kí ẹ kọ́ ara ẹ̀ wọn tó máa fi kọ́ máa fi kílé kọ́ ẹ̀mí lásán ìjọ lásán lásán máa fi ṣe. lọ́dọ̀ lọ́kẹ́ ìdí mobile number dá sọ kò sí kò sí kò sí kò sí ìdí. lọ́wọ́ ẹ̀ ṣe kílẹ̀ kẹ́lẹ́ mi tó lè pè tó yẹ tó ẹ ṣe gan ni. ẹ ṣeun ẹ ṣeun sir ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́n ní ó tiẹ̀ sórí ẹni kó báyìí o àti ẹ̀ mọ ìlú tá a lù sí gbẹ̀dúrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. torí pé àwọn ìròyìn míì kan gan eh, àwọn ìròyìn míì kan ń tẹ̀ mí lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé mi ò mọ ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ mo gbọ́ ìròyìn kan sìn tí eh, Mr. Oríyọmí fi ń tó wa létí Mr. Oríyọmí Babátúndé kí ló kí lẹ rí tẹ́ fi sọ pé ẹ̀ ń rí spending bíi peter àbáṣọ́ra gan bóyá spending ni bàbá Liam kí lè rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ sà. ẹ ẹ ṣoríire sà ṣe rí láti ilẹ̀ tọrọ yìí ti ṣẹlẹ̀ ṣe mọ̀ pé Wùmí ò jẹ́ ká mọ̀ pé spending wà nù mọ́tò. bẹ́ẹ̀ni òun ló dẹ̀ gbé ọmọ dání. now nígbà tí wàhálà yẹn ń ṣẹlẹ̀ òun ló gbé Liam dání that's second lead ẹlẹ́ẹ̀kẹta nígbà tí o sọ o ní o fún Wùmí nọmba nọ́mbà ni. Number, òun sọ pé ìwọ ló pe nọ́ọ̀sì wálé ẹ jẹ́ ká wá wò báyìí ṣèdí lọ Sunday ni wọ́n lọ ṣò tí wọ́n dé lálẹ́ Sunday àbí alájí wa pẹ̀lú mi. bẹ́ẹ̀ni. yà ó sọ pé bí wọ́n ṣe dé ó bọ́ sọ́lẹ̀ ó jáde lọ ó bá tiẹ̀ lọ now nígbà wo ni Wùnmí pè é pé kó bá wọn pe nọ́ọ̀sì nígbà wo ni nọ́ọ̀sì dé nígbà wo torí according to conversation tí Wunmi tó call to make nígbà tí àwọn eh, celebrity tí wọ́n ń pe Wunmi ní ọjọ́ Monday láti kọ bí one o'clock sí two o'clock ní interval one to two yẹn ni kó òun wọlé tí wọ́n send condolence sí Wunmi that was on Monday tí àwọn celebrity ń pe Wunmi ok ìgbà wo ni spending send number sí Wunmi táìmù wo ni nọ́ọ̀sì dé táìmù ló fún ẹ̀ ń bá lábẹ́rẹ́ táìmù ni Mohbad kú ṣé àwọn celebrities wá ń pe Wùnmí ní after one two thirty tí wọ́n sẹ́ni condolence sí Wùnmí níjọ́ Monday ẹ̀ tètè glad pé Tuesday ni Mohbad kú. ẹ bá lọ wọ wọn kéde dáadáa mo sẹ́ndà wọn kí ní yẹn sí ní aláàjì gbogbo conversation wọn ní Wùnmí tó pé ó tún mẹ́ ó tún mẹ́ kọ̀ọ̀kan tó ní Mohbad gbóhùn ọ̀kan tó transfer láàrin Mohbad àti ọ̀rẹ́ ẹ̀ pé the issue is getting out of hand tó Mohbad exchange punch pẹ̀lú ọ̀rẹ́ ọba please come to my head. who is that ọba ta ló come to head. ta ni ọ̀rẹ́ tó bá Mohbad ja eh, exchange blow so tọ́mọdé nìkan tó wá gbé wò síra wa ojú sẹ́ńdì tèmi ń wò yẹn ojú liam náà wà lójú ẹ òkè ojú ọba elégùsì nìkan ló wà lójú ẹ ojú Sam Larry wà lójú ẹ ojú sẹ́ńdì wà lójú ẹ ojú elégùsì wà lójú ẹ so kó má yà wá lẹ́nu pé tá a bá fọ́ tá a bá fà á bọ̀ tí díẹ̀ ni fọ́nmà padà wáyé kó má yà kí spẹ́ndì ló lọ́mọ o. Hmm, ẹ̀kọ́ tí mo ní kí ló fún ní aláṣẹ. ẹ ṣe gan ni ẹ kú làkàìsà. ẹ̀sà bá a bẹ́ tó mọ̀. ẹbí tààrà tó jẹ́ o. ẹ wá gbé tó fún ọ̀rọ̀ tó kìkì o. tẹ̀mí tààrà tòjú ló mọ̀ ọ́ tún sí ya o. ẹ rí bí a ṣe ń tẹ̀síwájú bá a ṣe ń fi òye gbé tàdé ń fi òye digest ẹ̀ gbogbo yín tẹ́ jẹ́ olólùfẹ́ wa ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ tí à ń gbé o ọ̀rọ̀ tó kọjá òye ẹnìkan ọ̀rọ̀ tó jẹ́ pé bí ọba Elégùṣì ṣe sọ̀rọ̀ yìí àwọn èèyàn tó láwọn ò ọba ní wọ́n ní káwọn sọ̀rọ̀ àwọn ti sọ̀rọ̀ kí ló dé tẹ̀ tún gba ọba gbọ́ òun nìkan tí gbogbo èèyàn ń béèrè ẹ ló mà. ẹ ló mà lájẹ mo ti mí sí ọtẹ sọ. ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọba Elégùṣì là ń sọ pé bí àwọn èèyàn ṣe ní kó Ọba Elégùṣì ò jáde láti sọ nǹkan tí wọ́n bá mọ̀ nípa ọ̀rọ̀ Liam ọba dẹ̀ ti jáde láti jẹta wọ́n fi sínú Sahara Reporter wọ́n fi sínú Punch newspaper náà lánàá wípé àwọn kọ́ làwọn ni Liam ṣùgbọ́n síbẹ̀ àwọn èèyàn tó láwọn gba ọba gbọ́ látọ́ wá ń béèrè pé kí ni wọ́n wá tún kí ló tún ṣẹ́kù báyìí tààrùpá tó lè fẹ́ gbọ́ lẹ́nu ọba ṣùgbọ́n àwọn yẹn láwọn ò bìlífù tó bá sọ ọba dẹ̀ ti sọ pé kò ṣe àwọn làwọn lọ́mọ kí la fẹ́ sọ pa yìí tá à ń gbé yẹ̀wò nìyẹn mà ok ẹ ṣe gan god bless you ẹni sọ̀rọ̀ tán mo kí gbogbo lé o hmm. ayé máa tì mú kí yín o ọ̀kan làwọn mo kí yín o hajj babs babsala mo kí everyone mo kí gbogbo family o gbogbo family wa family dada family rere family tí ò ní bàjẹ́ ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì god bless you lákọ̀ọ́kọ́ èmi máa challenge ọba nílẹ̀ yorùbá ní the little tí mo mọ̀ nípa ilẹ̀ yorùbá wọ́n ní ọba ló bá lórí gbogbo àwọn èèyàn ẹ̀ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ pé ọba ló bá lórí gbogbo èèyàn láti ìjọ ìta ti ń pariwo ṣé ọba kábíyèsí o kádépẹ́ lórí o orí ìkúnlẹ̀ ni mo wà o ṣé ẹ̀ sí ní nàìjíríà ni àbí ẹ̀rẹ́ ni ṣe ẹyin lè kọ́ná àbí ẹ̀rẹ́ ni sọ fún yín nǹkan tó ń ṣẹlẹ̀ kí ni dé láti seven months tẹ keep quiet tẹ ṣe bí olóńdù tẹ ẹ sọ̀rọ̀ yín sì rẹsẹ̀ wá ń jáde ẹ̀ ń competition láti fi mú àwọn èèyàn ẹ lè ṣe yẹn ọba ẹ lè ṣe yẹn ẹ ṣe ti jáde láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tí mo bá ẹ competition ẹ ṣe ti jáde nígbà yẹn ẹ ṣe ti jáde nígbà tí bàbá ìmọ́lẹ̀ tó ń gbé ọmọ yẹn kiri tó gbé ọmọ yẹn dé area yín tí police station wà tó fẹ́ fún bàbá ìmọ́lẹ̀ ní police report tẹ sẹ́ndì àwọn èèyàn ẹ̀yìn yín lọ síbẹ̀ pé wọ́n máa fún wọn after three hours ẹ ṣe jáde nígbà tí màmá wòlíì bọ́ síta ọba ẹ ṣe jáde nígbà yẹn ó sì jẹ́ ìsìn yín kò sẹ́ni tó máa bìlíìfù yín the only thing tá a lè fi bìlíìfù yín kábíyèsí àwọn olórí yín dà kí ni ọba yín sọ ṣé ọba yín sòótọ́ ọ̀rọ̀ ṣé àwọn olórí wà láàfin kí ló fa gbogbo yánpọnyánrin ní ààfin ká tó lè bìlíìfù yín ẹ sọ fún Wùmí ẹ sọ fún Wùmí the wicked widows the black wicked widow kókó lọ ṣe test yẹn láti fi wẹ̀yìn mọ́ ọ̀rọ̀ ẹni yín nìkan àlè gbọ́ ṣé sahara desert àbí sahara kìíní tẹ lọ gbé kìíní sí ṣé ìyẹn ó wà recognize ni mo sọ pé tẹ bá lọ wo ti sahara desert yẹn kò sí stamp níbẹ̀ kò sí stamp ní nǹkan tó ń gbé síbẹ̀ ẹ lọ google ẹ̀ tó bá yẹ pé lóòótọ́ ni ó yẹ kó wà lórí platform ti yín gangan kábíyèsí elégùsì ó yẹ kó wà níbẹ̀ ó yẹ kẹ́ jáde látijọ́ yìí ẹni tukùn níjù ẹ wọ́n ní aṣọ ọ̀bọ́mọ yẹyin mú ọmọ yẹyin ti wúlò òun ọjà ń sìn the only thing tẹ́lẹ̀ fi clear ara yín nísìnyí o kábíyèsí o orí adé ẹ sọ fún àṣànà ẹ sọ fún sẹpẹtẹrì kó lọ ṣe test that's the only thing tó lè fi wẹ̀yìn mọ́ táwa lè fi bìlíìfù yín ọ̀rọ̀ ẹnu àgbà nílùú yẹn nǹkan tá à ń rí lójú gan-an wọ́n sọ bákọ̀bákọ̀ mọ́ wa lọ́wọ́ ká má ti wá sọ ọ̀rọ̀ ẹnu. we are not buying the words that coming from your mouth kábíyèsí. ẹjọ́ tọrọ lọ́hún ò sì sọ pé queen of England àbí king of England ta ní sìn ò sọ pé òun ló lọ́mọ ó ṣe jẹ́ ẹ̀yìn ẹ sì bọ́ síta nígbà tí ìmọ́lẹ̀ tó ń sunkún káàkiri tó kọ petition pé ẹ̀ ń fi kú lé òun kiri ẹ sì bọ́ síta nígbà yẹn kẹsàn pé ah kò sọ́wọ́ yín níbẹ̀ o. Elégùṣì bó pẹ́ bóyá òtítọ́ máa lékè ẹ̀ẹ́dẹ̀lẹ̀ lágbára títí lágbára tó ọlọ́run ọ̀tọ̀ ẹ̀ẹ́dẹ̀ tó bẹ́ẹ̀ ọba tó ní ẹ̀mí yín tó yẹ pé tó bá fẹ́ gbẹ̀mí yẹn nísinsìnyí kò sẹ́ni tó lè ká lọ́wọ́ kù kò sí ọba adákẹ́dájọ́ ó wòye ọba tó yẹ pé ńgbà tó bá kó ẹ̀yin nìkan òun ló máa ṣe ìdájọ́ òun wo everybody yín nílùú yẹn ẹ̀yin tẹ́ sì pẹ́ lágbára ju ọlọ́run lọ ẹ̀ lágbára ju ọlọ́run lọ so gbogbo nǹkan tẹ́ yẹn o a ti o but àwọn ò gbà. The hmm. best thing you can do as ọba you have the money you have the power like you always have power in that place go and tell the wicked widow to go and do the test kọ́dẹ̀ kọ́dẹ̀ ṣe tẹ̀sí yẹn kárí pé kì sọmọ yẹn ẹ̀ẹ́n ṣe wá rí àwa ta bu yìí náà àlè bu yìí o àtú pray sí yín hmm. èyí èyí á ṣẹ̀ṣẹ̀ máa wá gòkè sí ni wọ́n lè tẹ̀ sọ yìí nọ̀nọ̀nọ̀nọ̀ ó máa gòkè sí ni nọ̀nọ̀nọ̀nọ̀ rà àgbà àgbà wọlé lọ́dọ̀ tí wá ń bí àwọn ìgbà wọlé hmm. ẹ̀ máa bí tó wà lájú God bless you darling. tọ̀gbọ́n àròtọ̀ tó fà kíkì o. ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa tó ọ̀rọ̀ tí à ń yiri wò náà ni a ti ń ṣàlàyé tí a dẹ̀ ti ń jẹ́ kí kó di mímọ̀ fún gbogbo àwọn èèyàn ẹ má gbàgbé pé lẹ́yìn ètò tá à ń ṣe yẹ̀yí tẹ́ bá ní voice note kẹ́ ẹ̀ tètè máa prepare ìtorí people's opinion ti ọwọ́ alẹ́ o ẹ káàbọ̀ sórí ètò sáà ní aláàjì èwo lẹ ṣe. ambassadọ kọ́ni South Africa kẹ́ mo kẹ́ wà fọ́jú lè mi because mo sì wà níbi tí network wà ní because mo ti travel láti bí last week mo sì ń pa lọ sí East London padà ní nísìn. ṣé ẹ jẹ́ kí n ṣe rí ohun tí ọba ẹlẹ́gùn ti sọ yẹn kò jọ àṣàlàṣà orí eh, mega nine nine ó ní kò tó tọ́ bèbí kọ́ ni gbogbo wa ṣe rí wọ́n fẹ́ distract attention wa ni kúrò ní orí ìgbẹ́ justice for Mohbad ó kẹ̀ gbé ẹ̀ wá sí mọ̀ wọ́n máa ń gbé wá lóhun máa ń gbé wá bí wọ́n ti máa ń gbé wá ni àwa ní ká sọ fún ọ pé àfẹ́ akọ àmọ́ jẹ oúnjẹ ìjẹkújẹ ló fẹ́ fún ajẹ yẹn ìjẹkújẹ ni láti bí oṣù mélòó ó sàn jáde nísìnyí pé kèsè ọmọ òun àsọ̀rọ̀ pé bèbí làwọn tó bèbí làwọn táwa nìjẹ bó jẹjẹ pàtó tó wà nílé jẹ bèbí àwọn táwa ń ta àwọn èsè bèbí because kí ni ohun tó ń sọ kí ṣé bó ti ẹkọ bá sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ yẹn tí bó jẹ kó sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ yẹn owó sísá ń sọ̀rọ̀ ní ẹ̀yìn oṣù méje after seven months seven months ló ṣe ń sọ̀rọ̀ pé kì í sọ mọ́ òun gbogbo àtọ́ ti ń sọ tó ti ń sọ kò sọ̀rọ̀ irọ́ ló wà ń bí alájì wọ́n fẹ́ gbé aláǹdíkàpù ní àṣàlàṣà ayé wọ́n fẹ́ gbé aláǹdíkàpù ní àlè gbà. Hmm. tó bá máa tó bá ní pé kì í sọ mọ́ òun ẹ jẹ́ kó ẹ jẹ́ kí wọ́n bọ́ síta wọ́n ṣe DNA ọmọ yẹn ìyẹn la máa fi gbà family quick radio la máa fi gbà pé no lóòótọ́ ló tún wọ́n sọ. dáadáa. ẹ ní gbogbo ìpàdé tó lọ sí lánàá ẹ má jẹ nǹkan yìí àṣírí kan wà lórí pàtí yẹn wọ́n fi ṣe sàárà ni sàárà ni pàtí tí wọ́n ṣe lórí fifteen on the fifteen wọ́n fi ṣe kínní yẹn sàárà ni wọ́n ṣe àwọn òsì lè jẹ gbogbo àwọn tó lọ bẹ ìjẹkújẹ ni wọ́n jẹ ìjẹkújẹ ni wọ́n jẹ ìjẹkújẹ ni wọ́n fún wọn jẹ ẹ jẹ́ ń kó lórí ètò kẹ́lómi lè sọ̀rọ̀ ẹ ṣeun sa ambassador láti south africa ẹ ṣeun. ojú tí oníkálukú fi ń rí ọ̀rọ̀ ó máa ń yàtọ̀ síra wọn wọ́n ní ebi ló máa ń pa wá bákan náà ṣùgbọ́n ọ̀rọ̀ máa ń dùn wá jura wa lọ bí ọ̀rọ̀ ọba Elégùṣì ṣe ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ olólùfẹ́ ọba ni wọ́n sọ pé àwọn ò ní fi ìgbà kankan kúrò lórí ọ̀rọ̀ tí àwọn gbé dání wọ́n ní pẹ̀lú pẹ̀lú gbogbo nǹkan tó wà ń bẹ̀ àwọn ò ní fi ìgbà kankan dákẹ́ o ọba gbọ́dọ̀ ṣe nǹkan tí gbogbo ìlú ń fẹ́ mo béèrè pé kí ló fà á wọ́n ní ọba ba lórí ohun gbogbo ọba Elégùṣì sọ̀rọ̀ àwọn èèyàn làwọn ò gbà wọ́n láfi kí ọba fúnra ẹ lọ ṣe DNA apá abo là tọ̀ kí ni nǹkan tá a fẹ́ sọ sí irú ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí ò lè tán síbẹ̀ o tàbí kí n sọ pé kò ní tán sí apá bí áàdì tó di nǹkan tó jẹ́ pé lórí people's opinion gan a sì tún máa pàdé lórí ẹ̀ o lórí gbogbo àwọn ètò tá a ti ṣe so far ẹ gbìyànjú a máa retí people's opinion yín láti play ẹ a máa retí voice note yín láti lè bá yín play ẹ ní people's opinion adúpẹ́ gan o nítorí pé ẹ̀ ń gbọ́ wa adúpẹ́ nítorí pé ẹ wà ń bẹ̀ adúpẹ́ nítorí pé ẹ fi wá ṣeré ojú ò ní tì yín ọlọ́run ní paná ìfẹ́ àtúbọ̀jọ máa rírí bára wa ṣe voice note yìí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí rédíò sìn lórí ọ̀rọ̀ tá a ti sọ ọ̀rọ̀ méjèèjì tá a ti sọ lénìí àtàwọn nǹkan míì ti sọ sẹ́yìn àti nǹkan míì tẹ́yìn náà bá tó rò torí pé justice yẹn lágbára ọlọ́run a máa gbà á kò dẹ̀ sí nǹkan tó máa dá dúró justice yẹn máa tẹ̀ wá lọ́wọ́ kò dùn máwọn èèyàn kan mú ṣùgbọ́n ó di dandan ká gbà ẹ jẹ́ àdádúró lápá bí ẹ ṣe gan ni tẹ́ ń gbé wa o Quadri Hamzat òun náà ló kọ mi á pàdé tó bá di abala people's opinion voice note yìí ẹ tètè fi ránṣẹ́ o ẹ ṣe gan ni tẹ́ ń gbé wa ó dàbọ̀. QH TV lọ fẹ́ máa gbọ́ o QH TV lọ fẹ́ máa wò ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o. QH TV lọ fẹ́ máa wò. QH tẹlifíṣàn dángájíá QH TV lọ fẹ́ máa wò ó bóúnjẹ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QH TV ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QH TV ló fẹ́ máa wò. àwọn ètò àwò gbádùn lóríṣiríṣi. QH TV ló fẹ́ máa wò. ètò eré ìdárayá kò gbẹ́yìn. QH TV ló fẹ́ máa wò. àwọn orin ìgbàlódé tó ta lẹ́nu. QH ìyá. People Television.